láti iléeṣẹ́ rédíò mọ̀lẹ́bí family radio eighty eight point five m tó kalẹ̀ sí ìlú abẹ́òkúta akọ́tún ètò ọba ọlọ́rẹ̀ ní ìmọ̀dé sí etí ìgbọ̀nyín eléyìí tí alhaji akeem ọlátúnjí tí wọ́n jẹ́ arówó sàdínilẹ̀ kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì bismillah. salamu alaykum wa rahmatulahi wa barakatu ìkẹ́ ọlọ́run ọlẹ́ ọlọ́run oore àjẹǹjẹta lọ́run náà kó máa bá ẹnì kọ̀ọ̀kan wá gbé ètò tá à ń gbọ́ òun náà ni ètò ọba ọlọ́rẹ̀ èyí tí bàbá wa abdulhakeem akànjí ọlátúnjí tí wọ́n jẹ́ aróṣàdínní gbogbo kẹsàn-án orílẹ̀ àti kàràkàrà ẹ̀ bákan náà àwọn náà ni aṣáájú àdínní gbogbo ìlú ọlọ́ọ̀dá àwọn náà tún ni sàràkí àdínní gbogbo ìléwó orílẹ̀ kọ́láwọn ọba kó má ba ọlá bàbá náà jẹ́ wọ́n ṣo ní ìgbọ̀wọ́ ètò yìí ní ìrántí bàbá wọn abdulwahab ìṣọ̀lá ọlátúnjí àti ìyá wa tókí àyìnkẹ́ àti ìyá wa Rebecca kọ́láwọn kó bá yọ́nú sí wọn àwọn tó bí àwa náà àtàwọn tó kọ́ àwa náà tí wọ́n ti lọ kọ́láwọn kó bá yọ́nú sí wọn lápapọ̀ bisimilayi kúlú wọ lọ. àwọn táwọn wí náà àwa ni ustaz Ismail Abdulhamid Odushina ẹ̀mí gígùn àlàáfíà àtàrísìkì tí a fi lu ìṣẹ̀mí rọrùn kọ́láwọn máa kó pèsè ẹ̀fọ́ wa náà bisimilayi iná àtọ̀yìn náà kà. Ah, èyí tí a máa gbọ́ òun náà ni ohun tá a fi mọ̀ pélé ayé tá a wà yìí ibi tó yẹ ká máa ṣọ́ra ni ká máa ráyé sá ká máa sọ́ra wa di bàbàrà nínú ilé ayé nínú ọ̀rọ̀ ọlọ́run nínú àwọn tírà míì èyí tó láwọn tó fi rán àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé alukuran àtàwọ́rá ìnjílà sẹ̀búrà gbogbo ẹ̀ náà lọ́lọ́run fi rán àwọn ànábì ọlọ́run nínú àwọn tírà yìí ìhun tí kan nú àwọn tírà yìí ti ń bá wa sọ òun náà ni pé ó ń bí ọ̀rọ̀ lọ́wọ́ wa ni o àfààní ìta àmọ̀rúkà fi tálábì dúnìyà ó ní àbí a kàn ń lo ilé ayé wa à ń parí ilé ayé wa sórí pé à ń wá ayé à ń lo ilé ayé wa ọjọ́ orí wa a kàn ń lò ó dànù lórí pé à ń wá ilé ayé fàmátà tẹ́tùlùbù mọ́ tẹ́tùlùbù bí ìhìlẹ̀ jáná tí wọ́n wá jásí pé ilé ayé nìkan la wá là ń wá ìhun tí yóò mú wa wà lè jẹ́ náà àwa. ìmọ̀lì kànáà kàtẹ́mú tùgádàn ó ń gbà wá níyànjú ó ní ká máa ṣiṣẹ́ dáadáa ká máa ṣiṣẹ́ eré gẹ́gẹ́ bíi pé a kù lọ́la tá a bá ń gbélé sọ́kàn tá a bá ń ṣiṣẹ́ eré òun náà ni yóò túbọ̀ máa tọ́ wa tí ò yẹ ká yà síbi tí ò da wala tajma al-mala kannaka la tamutu abadan ó ní ká má ṣe máa wálé ayé gẹ́gẹ́ bíi pé a ní kú láéláé ìwọ́n tó wá ṣe pé ayé yìí náà ni àwọn baba ńlá wa dà àwọn ànábì ọlọ́run wọn bá dà gbogbo ohun tí wọ́n dà òun dà á dà lẹ́njọ kan náà ni a gbọ́dọ̀ wá torí ilé ayé ká gbàgbé ọ̀run ká wá ta ọ̀run ká fìdá ilé ayé gbogbo ẹ̀ tó bá ń lé ilé ayé ẹbí ilé ayé nìkan ni ẹ̀sìn òkan àwẹ̀ òkan dáadáa òkan irú àwọn irú àwọn ẹ̀bẹ̀ wọ́n ń ta ilé ayé wọ́n ń ta ọ̀run fìdá ilé ayé ni gbogbo adùn tí wọn ò bá gbá lẹ́yìn tí wọ́n bá kú tán wọ́n ti gba aláyé lẹ́yìn ìgbádùn ilé ayé ìjìyà náà ló sì wá kùn ẹ̀rí báyìí kọ́nàmọba kó ṣàánú wa ká má máa gbélé ayé bẹ́ẹ̀ pé àní kó ń bẹ̀ ń jọ kan èyí tá a gbọ́ yìí náà kọ́nàmọba ṣe ní ìbàlẹ́jọ́ fún wa àbá tó ṣe nígbọ̀wọ́ náà kọ́nàmọba kọ́lẹ́kẹ́mi ogun àwa tá a sì wú jáde náà Muhammad Ismail Abdulhamid Odùṣínà kọ́lẹ́kẹ́mi tó wà náà ogun èyí tá e, e, Ramadan tá à ń bá lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yìí kọ́lọ́n jágúlẹ̀ láyọ̀ subahana rabbika rabbil izzati amma wasalaam ala al-mursalin rabbil alamin ètò ọba ọlọ́rẹ̀ lẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán eléyìí alhaji abdulhakeem ọlátúnjì tí wọ́n jẹ́ arówóṣàdé ní ilẹ̀ kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti ìyá wọn méjèèjì abiola obala kí ó gba lẹ́sìn fún wọn kí ó sì bá wa fi àwọn òbí wọn náà sí aljanna tu firdaus àmín.